ìfihàn orí keje. lẹ́yìn èyí ni mo rí áńgẹ́lì mẹ́rin dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú kí ó má ṣe fẹ́ sórí ilẹ̀ tàbí sórí òkun tàbí sára igikígi mo sì rí áńgẹ́lì mìíràn tí ó ń ti ìhà ìlà oòrùn gòkè wá tí ó ń ti èdìdí ọlọ́run alààyè lọ́wọ́ ó sì kígbe ní ohùn rárá sí àwọn áńgẹ́lì mẹ́rin náà tí a fi fún láti pa ayé àti òkun lára wípé. ẹ má ṣe pa ayé tàbí òkun tàbí igi lára títí àwa ò fi fi èdìdì sàmì sí àwọn ìránṣẹ́ ọlọ́run wa ní iwájú wọn. mo sì gbọ́ iye àwọn ẹni tí a fi èdìdì sàmì sí. àwọn tí a sàmì sí jẹ́ ọ̀kẹ́ méje ó lé ẹgbàájì láti inú gbogbo ẹ̀yà àwọn ọmọ ìsírẹ́lì wá látinú ẹ̀yà Júdà a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà Rúbẹ́nì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà Gáàdì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà Ásérì a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà Lẹ́ftánímù a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà látinú ẹ̀yà Mánásè a fi èdìdì sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà simeoni a fi èdìdí sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà léfì a fi èdìdí sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà isakari a fi èdìdí sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà sebuloni a fi èdìdí sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà jósẹ́fù a fi èdìdí sàmì sí ẹgbàá mẹ́fà láti inú ẹ̀yà bẹ́ńjámínì a fi èdìdí sàmì sí ẹgbàá mẹ́fà. lẹ́yìn náà mo rí i sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà àwọ̀ wọn ní aṣọ funfun ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn. wọ́n sì kígbe ní òun rárá wípé. ìgbàlà ni ti ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà ká wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin ọlọ́run wípé. Ah. ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé. ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun nì níbo ni wọ́n sì ti wá. mo sì wí fún un pé. olúwa mi ìwọ ni ó lè mọ̀. ó sì wí fún mi pé. àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn ín ní ọ̀sán àti ní òru nínú tẹ́ḿpìlì rẹ̀ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíji bò wọ́n ebi kì yóò pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn síbi orísun omi ìyè ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn